òun ni ọ̀rọ̀ anábì sọ̀rọ̀ ọ̀sán tí wọ́n sọ fún wọn bẹ́ẹ̀ pé mọ́ọ́dù ọ̀hádìkún mọ́ọ́dù mọ́ọ́dù mọ́ọ́dù sọ́ọ̀tù ọ̀hádìkún nínú àjànnàtì خير من الدنيا ما فيها أخرجه الإمام بخاري رحمه الله النبي صلى الله عليه وسلم موضع صوت أحدكم من الجنة خير من الدنيا وما عليها موضع موضع صوت أحدكم بلا انقلقوا بلا انتبان بلا لاندي أيتي أسدد بلا لا انقلقوا باي irú ààyè yẹn láti jẹun náà káàdì náà tó bọ́là kalẹ̀ báyìí àyè tí ọ̀rá wà àyè tí ọ irú ààyè yẹn ní àlìjánná tó ń kálukú láti wà àlìjánná o ànábì sọ pé irú ààyè yẹn bó ti rọra ma kékeré òun túmọ̀ ní pé bó ti rọra ma kékeré òun khairun mina dunya wa ma alayha ó lóore ju gbogbo ayé lọ àti gbogbo tí ń bẹnu ayé òun Allahu akbar kabir ó lóore ju gbogbo ayé lọ àti gbogbo tí ń bẹ ní ayé náà mawdi'u sawti ahadikum mina al-janna mina dunya wa ma alayha ààyè bílálà ọ̀nkálùkù wa bílálà tí wọ́n máa ń nílẹ̀ ayé tí wọ́n máa ń fi ń ṣe àwọn máa ń tí wọ́n máa fi ń nà wọ́n mọ́ nígbà tí wọ́n bá lẹ́ tí wọ́n bá tọ̀ sí àti tí wọ́n bá tí wọ́n bá ṣẹ̀ tí wọ́n bá dé bílálà kàyé ààyè tí bílálà wọ́n wà bí ààyè ti ra mọ́ bó ṣe wá kéré mọ́ ànábi wa sọ̀tọ̀ sọ̀rọ̀ lọ sọ̀tọ̀ kálukú bá wà àlìjẹ́ náà dèdè ààyè yẹn ní àlìjẹ́ náà dèdè ààyè yẹn àti sọ ààyè mí ọlọ́rọ̀jọ ọjọ́ tí bẹ́ẹ̀ ní ayé lọ ọlọ́rọ̀jọ ayé gangan lọ àti ọgbọ́n kan tí ń bẹ́ẹ̀ láyé ẹ̀ ń pè ogun tí a máa ti ń gbádùn àti ogun tí ń bẹ́ẹ̀ láyé yẹn ṣàpè táwọn ní ká máa ti gbádùn àrà ẹ̀dá ọ̀pọ̀ ẹ wò atẹ́gùn bẹ́ẹ̀ o òórùn bẹ́ẹ̀ o òṣùpá bẹ́ẹ̀ o sámà tá a fi ń tọ́lọ̀ ní máa ń ṣèbòjú tó máa ń tẹ́ ọ́fì ṣèbòjú fún ayé bẹ́ẹ̀ o ilẹ̀ tí ń dé táǹtẹ̀ táǹtẹ̀ táǹtẹ̀ táǹtẹ̀ lórí bẹ́ẹ̀ o ibùdó bẹ́ẹ̀ o lóríṣiríṣi odò èyí tó kéré èyí tó tóbi èyí tó tóbi pọ̀ èyí tó tóbi gan ní odò tẹ́ pé orí kọ̀ọ̀kan ní ọlọ́nà àfààní ti ń ṣe wá so àwọn odò yẹn tẹ́ pé odò oríṣiríṣi ti ń ṣe ọ ti ń ń jáde níbẹ̀ alóòlù ti ń bẹ̀bẹ̀ fún wa gold silver lóde everything everything eh, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti ẹja oríṣiríṣi ẹja so bẹ́ẹ̀ tẹ́tẹ́ wọn àwọn gbogbo àfààní ti ń bẹ̀bẹ̀ yẹn yẹn Allah akbar bẹ́ẹ̀ ní bá tẹ́gùn ṣe rí wọn àǹfààní ti ń bẹ́ẹ̀ bí atẹ́gùn tó bá fẹ́ ní wọn ní ẹ̀rọ kan bí táwọn ń dájú kọ́ kírun èyí tó bá fẹ́ lẹ́yìn èyí tó bá fẹ́ lápò tó èyí tó bá fẹ́ lápò sí gbogbo atẹ́gùn kan ló ní ṣe ti ń ṣe ó láǹfààní ti ń ṣe wa bẹ́ẹ̀ lòrùn bí ṣe máa ràn ọjọ́ tí wọ́n ràn bàrùn ọjọ́ tí wọ́n ràn níwọ̀n bá ọjọ́ tí wọ́n ràn sùfàànà ọjọ́ tí wọ́n ràn tí wọ́n tawala ọjọ́ tí wọ́n tawala gbogbo ló láǹfààní bẹ́ẹ̀ lò sùpá bó sùpá ṣe yọ gbogbo ló láǹfààní fún wa bẹ́ẹ̀ làwọn ara wọn yẹn gbogbo oríṣiríṣi rẹ̀ bẹ́ẹ̀ lẹ́mọ ara wọn bá àǹfààní ẹ̀ ṣe lọ káàkiri látọ̀rọ̀ pé àwọn orígun oríṣiríṣi tọ́lọ̀ ṣe fún wa níta ń jẹ náà mi so ń jẹ níta bí ń ṣèṣo níta bí ń ṣèṣo èṣo tá ń jẹ ẹ wá wo èṣo yẹn oríṣiríṣi ẹrọ ṣíṣe èṣo ni ó wà máńgò wà ọsàn wà bẹ́ẹ̀ ọsàn oríṣiríṣi ni o èyí tí ń tajà tanjarí ń bẹ èyí tí ń tanjarí ń bẹ oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mara wọn so bẹ́ẹ̀ ni àwọn oríṣiríṣi oríṣiríṣi èṣo èṣo èṣo èṣo èṣo ìnàbì ó jẹ bẹ́ẹ̀ mara wọn zabib every close there níta fi sọjọ tọjọ tamuru nbẹ níta fi tamuru tamuru oríṣiríṣi tamuru èyí tó bẹ tọjọ tamuru èyí tó fẹrù tọp èyí tọjọ bala èyí tọjọ sukari gbogbo ẹ oríṣiríṣi bẹ́ẹ̀ níbẹ̀ tó ń bẹ ní tamuru. bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan táwọn tó ń jẹ náà àwọn nǹkan mìta ń jẹ àmàlà ẹ̀bà èyí wọn lọ́dọ̀ tiwa so amala ẹ̀bà ìyàn bí wọn bá bá jẹ ìyàn ìyàn lè jẹ ń ṣu bí wọn bá bá jẹ ẹ̀bà ìyàn lè mú gàrí so èyàn fi mékì mọ èyàn tí ó fi mékì mọ lóríṣiríṣi tó bá ṣe wù yàn oyin ń bẹ ó jẹ sùhánà gbogbo àdùn ọlá yóò ń ṣe àti àmìlísù àtìlẹyìn mọ gbogbo tí ń bẹ bẹ ànábì ní ààyè tí bláàlà wà tá a bá gbé kalẹ̀ bláàlà ń kálukú wà tá a bá gbé kalẹ̀ báyẹn ṣe mọ ìdí àyè wọn láti jẹ́ náà ojú ogun ayé lọ àti ojú ọ̀ká tí ń bẹ yẹn yẹn yẹn tí wọ́n ti

bẹ́ẹ̀ ni mútọ́ bẹ́ẹ̀ ni dodo oríṣiríṣi ẹ̀sìn ọmọdé dodo kátà tí wọ́n ń lò láyé Allahu akbar kabira ń túmọ̀ sí pé ilé ayé yẹ ọjà kankan kò wáàtì kankan dodo dáńtà báyìí pé wọ́n wà ní ayé kọ̀yẹ́ kó débi pé àmọ̀ wá wa lọ́nà tí ò tọ́ lọ́nà haram kò débi pé èèyàn àmọ̀ ṣẹbọ kó tó lọ kó tó sọ pé fẹ́ dé èèyàn àbọ̀ wọn máa jẹ èèyàn àbọ̀ wọn máa àwọn àwọn máa ṣàbúrú wọn máa pààyàn wọn máa ṣe òbí àbọ̀ wọn máa ṣe jájẹ́ wọn máa kọ́ lákàtà rìn wọn máa ṣe ìyàwó wọn máa ṣe kidnapping wọn máa ṣe gbogbo ẹbí tí wọn ṣe kò kò kò wọ́ọ̀tì kò wọ́ọ̀tì bẹ́ẹ̀ ẹ̀yẹ́ ò wọ́ọ̀tì bẹ́ẹ̀ kó láǹ tí ò tó bẹ́ẹ̀ kò wọ́ọ̀tì pé kí wọn ṣàbẹ̀lẹ̀ sẹ́nìkan kí wọn dọ́gba gbowó lọ́nà tí ò tọ́ kò wọ́ọ̀tì pé kí wọn máa ṣèdàbò sí lẹ́yìn pé àkága tọ́gà mi fi lè mà mí jẹnìkan kí máa bá ẹni tá a jọ ṣiṣẹ́ jẹ lẹ́yìn ọ̀gá ti ń kọ́ wa ń ṣẹ́ àbọ̀gá tara lọ́dẹ̀ lọ́fíìsì bàbá ti rẹ́pù àbẹ́ àwọn akẹ́wọ́ lọ́dọ̀ àwọn afá àbí àwọn skul lọ́dọ̀ àwọn tíṣà wọn bá ara wọn jẹ́ fún ọ̀sẹ̀ ìjọkọ̀ wọ́n tó délé yìí ìbí gbàdá ayé náà lọ́wọ́ wa ìgbàdá ayé náà lèèyàn wa inú rẹ̀ náà ti popularity inú rẹ̀ ní kéèyàn jó lórí inú rẹ̀ ní kéèyàn so gbogbo ní anábì sọ pé sọlọ sọ̀rọ̀ àní dédé kọ̀bọ́kọ̀ kálukú àtàbàdì kalẹ̀ báyìí ayé tó ṣe dédé lẹ́yìn tó ṣe dídá yìí láti jẹ́ náà ṣe ilé ayé ọ̀tún ọ̀tún ó dúró dé láyé kí la fẹ́ máa ṣe wàhálà sí kí la fẹ́ máa wá nǹkan tí ò tọ́ sí ní ayé kásì máa fẹ́ máa wá nǹkan lọ́nà tí ò tọ́ kí ló yẹ kí èèyàn máa jà ní ayé yìí lórí nǹkan tó yẹ pé tí èèyàn bá na sùúrù sí kí èèyàn ọjọ́ pin àbí ọjọ́ sàǹfààní ẹ̀ so àbí ìtọ́nà bá lẹ́sìn èèyàn ò rí lọ́nà halal èèyàn ò rí ìtọ́nà bá lẹ́yìn ò ní rí bí àwọn wa lọ́nà haram wà láì kò ní rí ìtọ́nà bá lẹ́yìn ò ní rí bí àwọn wa lọ́nà haram kò ní rí èyí tó ń pẹ́ àwọn ẹlòmíràn sọ ní Nàìjíríà pé halal ti tán lẹ́kùn haram ti ti ọkọ̀ halal ti lọ ti haram lóko ti haram gan àwọn tó ń gan ni àwọn gan ọkọ̀ haram wọn náà kọ̀ṣọ́ wọn kò rí bẹ́ẹ̀ àyèmọ tí wọ́n sọ ni torí pé ní ntẹ̀yìn ọba ní rí wàláhì bí ọba ọlọ́nà haram kò ní rí ṣé èèyàn ti rí àwọn pé èèyàn ti máa rí àdúgbò ẹni tó ṣògùn ó ti lówó ni ẹni tó mi bá ti fẹ́ tó ní díẹ̀ báyìí tó ṣe ṣàtọ́sẹ̀ àìpẹ́ yìí àìpẹ́ yìí mọ́lẹ́ tó sọ fún mi pé ẹnìkan fẹ́ sọ̀gùn owó ọ̀rẹ́ àwọn fẹ́ owó wọ́n wá pa àwọn nǹkan sì le kankan báwọn náà ẹ̀mí àwọn ti fẹ́ sí pé báyìí káwọn ṣe àwọn òtí ìfún àwọn ánsà rẹ ọ̀tẹ̀ àwọn náà dòkà ah, aláǹkà sí ní ọmọ tí wọ́n náà lè kéwú tó ń tó ń ọmọbìnrin kẹ́kọ̀ọ́ ní kan kan yàtọ̀ sí ìlú tí ọmọkùnrin náà sì gbé lé kàmọ́ wálé kọ̀ọ̀kan ní ha kúrò nínú àwọn àbí yóò tẹ̀sí hátán so ọmọ àwa wa kí ìtọ́ wà lẹ́nu ọmọkùnrin dé kọ́ni bàbá ẹ má ẹ má wà tipa o ẹ dákun lójú nǹkan ọ̀sẹ̀ lé kàmọ́ màṣẹ mọ́ náà ṣe ògùn ọlọ́run ẹ má lọ́n ṣe ògùn owó má ṣe ògùn nígbà tó yẹ pé ọmọ ọmọ tí <laughs> bàbá àti ẹnìkan sọ ẹni tó tún wà níbi kan náà bá tún pé ọmọbìnrin náà bá pé bàbá bí ká sọ pé ọlọ́kùnrin bá bàbá sọ̀rọ̀ lẹ́nu

Mm, ọlọ́run lọ́fẹ́ yọ àwọn o tí ọlọ́run ní kí àwọn dọ́nù kọ́ báyìí látọ̀dọ̀ àwọn ọmọ àwọn pé ó kù díẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ẹ̀rín afẹ́ ṣe kìíní wọ́n ní àwọn ọ̀rẹ́ àwọn ó sì ní owó lọ́n táìmù yẹn lóòótọ́ ó kọ́lé àbọ̀wá ó ṣọ́ọ̀bù ọ̀ṣọ́gbọ̀wá mọ́tò mélòó kankan náà wọ́n ní kò sí kankan náà nísìnyí o sẹ́yìn kọ́tọ́ tọ́ba ọ̀gbọ́n tó tún wá ṣeun definitely nǹkan haram ọmọ ẹ̀ ń bẹ́ àbí nǹkan tó jẹ́ ìwọ̀ ọ̀bẹ̀ ń bẹ́ àmì nìsí tí ọba ti tètè bọ́ ń bẹ́ nǹkan tó jẹ́ ọ̀bẹ̀ ń bẹ́ so ó tún ṣe lọ́nà nítorí ọba ní tẹ́yìn bá ní tẹ́yìn bá ní pé nítorí ọba ní rí tẹ́yìn bá ṣe wa lọ́nà haram àti òtọ̀ kò ní rí a ti gbẹ́ nítorí wọn tí wọ́n sọ pé ọmọ rẹ̀ ń ṣe yahoo tó jẹ́ kínní wọn lọ sọ́dọ̀ ọba lọ́wọ́ pé kí wọ́n ṣoògùn ṣèyàn tí wọ́n máa ń ṣoògùn náà nàbí yahoo plus wọ́n ti pé yahoo plus so wọn náà ní jẹ́ káàdì ti square ó tó bá akọ ọ̀dọ̀ fóun lẹ̀ àbí square ju tó <laughs> ọlọ́kọ̀ṣà nù wa so that so bí wọ́n ṣe ní wọ́n lọ ráńgà balọ́wọ́ ní ráńgà balọ́wọ́ ní àwọn fèèyàn ṣe oògùn owó kẹ̀kẹ́ báwọn nínú ìyá ló sọ pé ọ̀dà káwọn ya mú bọ́lá àwọn ti léyìn káwọn ya mú àbúrò rẹ̀ náà ò ṣe lókè ní so bí a ti sọ fún mi wọ́n ní wọ́n dẹ̀ mú àbúrò wọ́n dẹ̀ fi ṣe tí wọ́n ti ṣe lọ́dọ̀ so ndáwọn àti tí wọ́n sọ ni pé kò tún wá jẹ́ síbi tí wọ́n fẹ́ kò tún ṣe kí ni so ọlọ́run tó padà á tẹ̀ wọ́n

<laughs> nígbà tí sáfún sáfún tàn lówó nígbà tí ó tún yá tó ń dúdú oṣù méjì àti mẹ́ta kan tó ní òun àkì ń tàn án fẹ́ bínú pé àkílódé àkílódé so wọ́n lè máa gbọ́sẹ̀ wá àwọn wọ́n lè máa káàkiri bẹ́ẹ̀ tó ń kà ní kí òun wá kí lájájá wọ́n ti lọ sí state mi lápèjú ẹ̀ ọ̀nà kan gọ́ọ̀nà lágbájá wọ́n ti máa tún máa kíkí òun wọ́n máa tún kí òun sọ. mínísítà ní tó ṣe mínísítà kí wọ́n di pé ọ̀rọ̀ rẹ̀ adúgbò àwọn kọ́lọ̀ kọ́ṣọ́ àwọn bẹ̀. sẹ̀yìn tó máa ti pé ntí èèyàn bá ní níṣẹ́ bí àwọn bá wọlé ní haram oníṣẹ́ kí ni kí wọ́n láǹfààní tí wọ́n bá bàbá kí ní àǹfààní tí wọ́n máa kó jẹ tí wọ́n pé wọ́n lọ àwọn ọmọ pè wọn lọ́wọ́lọ́wọ́ àmọ̀ sí ojú ẹ̀ tí àmọ̀ pé wọ́n jọra àwọn ọmọ faralẹ̀ fáwọn ọmọ àwọn lọ́lọ́ ìrọjọ́ lọ́dọ̀ ọlọ́wọ́n bá àwọn lọ́ rọjọ́ àmọ́ tó kálukú nǹkan sìn kọ́ máa jẹ pé kọ́ wá jẹ pé kò sí nítorí àkàn wá nípò haram bí àbá ti wà nípò báyìí bí kókó jẹ kókó jẹ káwọn aráàlú tí wọ́n máa ṣe wá sí rẹ̀ fún aráàlú tí wọ́n máa sọ̀rọ̀ rẹ̀ láwọn ṣe jẹ fún pékinní ọba láti ní ọba tí ń kọ́ mọ́sáàsì ọba tí ń sànà ọmọ òdùkún láwọn ṣe jẹ tálọ́ọ̀bù ọ̀pẹ́kinní èèyàn ti máa ń fi ìtọ́fẹ̀ bẹ́ẹ̀ tí a máa ń fi ìtọ́fọ̀ ìgbẹ́ni ṣé àwọn ṣe tọ̀tábà ṣé àwọn ṣe tọ̀tábà ni àbí èyàn lẹ́yìn afẹ́ sànú kí wọ́n sọ pé kọ́ máa kó lọ́nà haram kọ́ máa ṣe kátí ọ̀tọ̀ sódà ni bí ẹni tó bí àpèjúwe ẹni tó lọ́wọ́ fẹ́ kọ́ máa sásí sóye kọ́ ni wọ́n máa kó lọ́nà haram ọlọ́wọ́n bọ̀ wọn wá tó mẹ́rin kan lọ́nà tó wọn mọ̀ nítorí wọn mọ̀ bí ẹni tí obìnrin tó bá lóye wọ́n sì wọ́n ah, èèyàn jẹ ọmọ lágájá àbí ìyá ń jẹ àwọn kan lábìdó àbí kìíní kan ah, àwọn ọmọ orúkọ abẹ́ ń tẹ̀sán ọmọ orúkọ òun tẹ̀ fẹ́ sànú ọ̀dẹ̀ ọ̀dọ́ náà ọ̀nà tó wọn lè ṣe ni pé àbíkọ́ wọn bá dìnnà wọn máa lọ́wọ́ ọkùnrin pẹ̀lú àtọ́lá àwọn kàkàbá wọn kọ́ wọn máa ó sí ṣọ́ọ̀bù rẹ̀ ni ó ní ṣọ́ọ̀bù rẹ̀ ni kò ní ṣọ́ọ̀bù rẹ̀ ni so wọn bá ti rówó kọ́ máa fi sọdún kọ́ máa ti rògbẹ̀ ẹ dákun ṣéèzì náà ti ń ṣe ọ wá sọ́dẹ̀ tọ̀ wọn náà tí wọ́n ti ń ṣe aburú wọn náà ní tí a ti ń àwọn alátìyẹn ni anakọ́sọ wọn gbogbo àti gbogbo àti gbogbo mùsùlùmí àbí pé tí ti pé àwọn kan bí káàkiri wọn gbé bọ̀ náà ni tí wọ́n ń sànú àwọn kan ládùúgbò wọ́n ṣe ẹ dákun ṣé owó wọn máa gidi bẹ́ẹ̀ haram tí na síyàn na ìgbọ́n tó yẹ pé àwọn ẹni tí wọ́n mọ̀ nípa owó òun yóò kàn tí wọ́n kàn ń bọ̀ wọn lówó àbí tán ṣe kí wọ́n mọ̀ tẹ́tọ̀ wọ́n máa tiẹ̀ kò sí lẹ́mọ̀ wádìí ṣùgbọ́n tó ń kọ́ lọ́nà àti ọ̀nà náà tó tọ̀ bọ́ọ̀lù ṣe fẹ́ dà lọ́dọ̀ lọ àní sísí ohun sísí tó bá wà níbi dúkìá yẹn èèyàn lè bọ́ àfikún tó ń bá yí ọ̀dà lókù so lẹ́mọ̀ tẹ́ kiri yìí so that ọmọ tí wọ́n fà dáná pé à tẹ́kì láyé àmú ní yẹpẹrẹ tábà mú ní yẹpẹrẹ èèyàn ó sì sá àdúgbò wà ní kí n ò ṣe ìgbà tí èèyàn sọ̀lẹ̀ nítorí wọn ní kí n lè ṣèyàn ṣe wàláyé tó lọ́wọ́ bá mọ́rọ̀ wá ju bí wọ́n ṣe ń rí lọ ọlọ́run mú so n tẹ́yàn bá nílé èèyàn nílé n tọ́lọ́ bá ti lẹ́yìn orí kò sẹ́ni tó lè bí fún yàn kò sọ́ńtọ̀ ṣe bí ara ń tẹ́ pé wọ́n ṣe wọn kówó jẹun ṣe jẹun tí wọ́n ti ṣe láǹtí wọn ṣogun owó tí wọ́n ní owó ìju ẹni tó lóògùn lọ tí wọ́n ní owó jẹun tí kò jẹ lọ ṣé ò sí mi bọ́lá ń ṣe sínú ẹlòmíì businessman ni ẹlòmíì oníṣẹ́ ọwọ́ ni ẹlòmíì kéwù náà náà ké ẹlòmíì so that oríṣiríṣi rẹ̀ mara wọn tí ò sí ni wọn láwọn sì ní owó tí wọn ní wọn sì ní bìsì wọn pọ̀ kí ló dé nítorí wọn bá ti ṣe fún kálukú kálukú káàtì gbélé òkè tànàbí sọ fún sọlọ sọlọ káàmà yìí pé ẹnì kankan wọn ní kú títí tí ó fi lo tọ́lá wọn bá mi yóò lò láyé ọlọ́run ni máa ń pààyàn ọlọ́run kan tó ń dáná kálukú kù ẹnì kan pààyàn ẹnìkan fi kú ẹnìkan fi kú níkú ọjọ́ lọ́jọ́ lọ ìrọ́ ní jẹ́bẹ̀ ẹnitọ́jọ́ rẹ pínlẹ̀ lọ́lọ́ ẹni tọ́jọ́ ṣe kí ni òun náà ló lọ tẹ́nì ká nìkan jáde ní káwọn travel àbí káwọn lọ́ọ̀dì kan tí kíkó dé àbí lọ́ọ̀dì kan àbí kọ́ bá lọ́ọ̀dì kan ọ̀rọ̀ rẹ̀ tọ́nà kíkó dé wọn sọ pé ah ó ah tiẹ̀ ló sì bá lọ ó sì lọ́jọ́ lọ kò sì ti ń ọlọ́run tiẹ̀ pé tí bá jọjọ́ pé òun méjì wọ́n bá jẹ́ pé wọ́n bá kọsẹ̀ wọ́n bá ṣubú lókè kẹ́tọ́ wọ́n bá jẹ́ pé yóò ṣubú kọ́dà ọ̀lẹ́ má ṣubú olùkọ́sẹ̀ ah, àná kó fún ọlẹ́mú kọ́tà láfíà rà kó sì kí àbísí bá pẹ́ ó sì ṣe ojú ẹ̀yìn ọ̀dà so that èyí sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni bí ikú ṣe wá jẹun tẹ́ pé òun ní kú láti àbíkọ́jọ́ kọ́jọ́ pé wọ́n bá pé bẹ́ẹ̀ ni tí èèyàn ní kú tí wọ́n fi jẹ tí wọ́n fi rí gbogbo tọ́lọ́mọba ní orí láyé gbogbo tọ́lọ́mọba ní orí láyé orí ló fi jẹ́ pẹ́ lómi bóyá nígbà tó bá kọ́lé tán iná náà sọ pé kí ikú dé ibi tọ́lọ̀ ní yóò rí náà ni ntọ́lọ̀ ní yóò rí kẹ́yìn ntọ́lọ̀ ní yóò sì kẹ́yìn bóyá pé ó ní ìyàwó kẹ́yìn ó ní ọ̀fẹ́ ìyàwó kẹ́yìn bóyá ọba bímọ kẹ́yìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ntọ́lọ̀ bá ní yóò rí èèyàn ó rí fẹ́ràn tó kú téèyàn bá rí téèyàn bá rí gbogbo ntọ́lọ̀ ti kọ́ pé èèyàn ó rí téèyàn bá ọlọ́run àti ọjọ́ tí ó kú àti tí ó rí ọlọ́run sókè àpamọ́ ara wọn pẹ̀pẹ́nu tí wọ́n tí wọ́n sọ pé kí màláìka ọ̀kan náà ni ọjọ́ tí ó kú àti tí ó jẹ tí ó jẹ lóṣẹ̀ lẹ́rẹ̀ mọ́ra wọn. tí àwọn bá ti wọ́n máa bẹ̀rẹ̀ ní dààmú tí àǹkà mẹ́rin rí gbà ń fa ipò kan lọ́nà tó tọ́ tó bá jẹ́ mẹ́nìkan lọ́wọ́ ọlọ́run sì sọ pé ó rí nù bọ́lá ń gbàtọ̀ báyọ̀ sẹ́kítọ́ náà bá lọ kàràrí ọkọ̀ràrí lọ́nà tó tọ́ bẹ́ẹ̀ náà tọ́jọ́ pé ẹni tọ́jú yàn lọ ti farí nínú fámìlì yẹn tọ́lọ́ ní tọ̀ kò ní rí ẹni tí ò tó fẹ́ẹ́kùn kò tó báyìí bóyá lọ́nà ní òye nítorí àwọn tó ń wọ́ọ̀rì nù ń àpèjúwe ẹ̀ ń bẹ káàkiri láàrin ara wa báyìí gọ́dọ̀ ló kàn bẹ fẹ́ pé inú ẹ̀gbọ́n ń tàn wọ́n ti wá gọ́mọ̀ṣìp tí ò rí tí ò ti rọjò tọ́ so that àbúrò sì lẹ́gbẹ́ kínní ọ̀rọ̀ tí wọ́n tán lò pé ọjọ́ gọ́mọ̀ ìlú wọn àbúrò sì ni ọjọ́ àtọ́lá ti ní òjẹ̀ ọmọ ọ̀gá dìkún ó lò dáadáa wọ́n máa jẹ pé ẹni tí wọ́n máa jẹ so bí nǹkan ṣe rí nǹkan bá ti wá mà bẹ́ẹ̀ àmúlẹ̀ ayé ń sin kúrò àní máa jà sí nǹkan tí ò tọ́ ká jà sí nǹkan bá jẹ́ tọ́ á bèrè á wà lọ́nà tó tọ́ nítorí wọn bá ní kọ́ ọwọ́ tó ọlọ́run ti ní àárín mi nítorí wọn bá ní yóò fòwárí ọlọ́run ti náà ní rí mi táwọn sọ pé èèyàn kankan máa ṣùgbọ́n tó bá jẹ́ sábàbí ìrìn kí wọ́n má ṣe sábàbí tó yẹ kí wọ́n ṣe tó bá yẹ pé àìṣe àìṣe dédé èèyàn ní àbáyé máa ṣe wọ́n máa wò yàn especially láti bí ẹ̀ṣẹ̀ wọ́n àtọ́sí pé ibi wọn fẹ́ dé sí àlùjáná ọ̀rọ̀ àlùjáná ni ẹ̀wọ̀ báàlùjá àní dèdè kíni báàlù àkàlùkù wa anábì sọ pé ju ojú ayé lọ sọlọ sọlọ àti kíkún ni àti ọdún tí mẹ́rin ayé náà ilé ayé ọwọ́ ti kàṣẹ sẹ́gun débẹ̀ ló ṣe jẹ́ kẹfẹ́ rí òun so so ló ṣe jẹ́ kẹfẹ́ rí òun àwọn náà wọ́n bọ́ọ̀lù dáadáa ẹ̀rọ ìwé máa ń sìn alhamdulilayi àtàwọn àmọ̀ pé kò so that jaguareba nígbà táwọn dábọ̀lù àwọn mọ̀dásẹ́rù àwọn kìnnì kan tó ń sọ ìgbà tí mọ̀dásẹ́rù kú tó ń pè múdà múdà múdà ní ọjọ́ agbáfún nàìjíríà rẹ̀ wọ́n ní tó sọ wọ́n tó sọ̀rọ̀ fún mi wọ́n dà bọ́dá sára wọ́n sọ̀rọ̀ ẹjọ́ kan fún mi àmì tó sọ̀rọ̀ ẹjọ́ kan sọ̀rọ̀ nǹkan ẹnìkan sára ìsinmi nǹkan wọ́n fi rántí ọ̀rọ̀ ṣẹ́gun dẹ́gbà wọ́n á ní ń ṣẹ́gun dẹ́gbà sọ kàkà pé ńgbà tí mọ̀dásẹ́rù kú múdà nígbà tó tó ń dá bọ́ọ̀lù nínú fún nàìjíríà tó nígbà kan rí yẹn àwọn ẹ̀rọ àwọn gèdègbè kàkà bẹ́ẹ̀ àwọn kálá tọ́ wọn lọ ní wọn ní á ilé ayé ọwọ́ ti wọ́n tá à ń fún wọn ní ilé ayé ọ̀sẹ̀ kínní ọ̀wọ́ ti gbogbo tí à ń fún ọ̀rọ̀ òwò láti ẹnu kẹfẹ́rí o àti sẹ́kọ̀ndé gbà mí kẹfẹ́rí ni àbọ̀ ti gbà ń sìn kẹ gbà wa ti wa emi tí máa ń pa ara tó ká ṣàbùrù nǹkan èéfi wálẹ̀ ó ń kálukú wájú ní ti ń gbé káàkiri ni ṣètọ́n ìbílísì kò fi wálẹ̀ tí òbí dọ́jọ́ kú kò ní fi wálẹ̀ tí ọ̀sán máa mí sí wọn máa ṣì lọ́nà náà kọ́nà kọ́ aborí so that àwọn akẹ́yìn ní ilé ayé ọ̀wọ́ tó nínú tó bá tún ilé ayé fẹ́ tó bá wọn dédé yẹ mosquito ẹn bí mosquito ṣe kéré tó ṣé tí mosquito bá ń wà ní òkùnkùn sáré rí ni èmi náà ní fi ń ba ìṣòro àtàyè mọ́ tó bá jẹ wá látàmọ̀ pé mosquito lámọ̀ṣẹ́ àmọ̀ gbára àrè rí so tí ìyẹ́ rẹ tún wá ń tẹ̀ ìyẹ́ tún báwọn ni yẹn ṣe kẹwàá ìyẹ́ rẹ ṣe wá kéré tó anábì sọ pé sọlọ lọ sọ tí ilé ayé bá wọn dédé yẹ mosquito lọ́dọ̀ ọlọ́run ọba ni ọ ní ọlọ́run subhanahu wa ọba ti fún kéfèé ní ẹni pé èyíkéyìí ẹni tí ọba ṣe islam ọba ti fún wọn ní jẹ ọ̀nìkan mu pé ọlọ́run da ọlọ́run ni kò sí òun lóun nìkan kò sí ṣe àǹkó tó bá pé nǹkan tó bá bàrà ọlọ́run ọba ni tí èsì pé ọlọ́run ṣe fún mùsùlùmí bẹ́ẹ̀ ọlọ́run ṣe fún kèfèrí bẹ́ẹ̀ kèfèrí ọ̀tọ́ ọlọ́run ọba ti fún kèfèrí jẹ́ ọ̀nìkan mu ṣẹ́ níbẹ̀ ṣùgbọ́n tí mo sì pé ìgbà sílẹ̀ yóò wọ́ kankan lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ṣe ní létẹ́ pé etí ń kẹ́ mi tó ṣe tiẹ̀ etí ń kẹ́ mi tí ò ṣe tiẹ̀ ọwọ́ àti àkíámà wọ́n ti kú lọ́ṣẹ̀ẹ́ وسكتب على الذين يتقون so that ọlọ́run ọba ní ilé ayé iṣẹ́ òun kẹ́bọ̀n ṣe kẹ́ mùsùlùmí òun kẹ́ kèfèrí nígbà ní kèfèrí tó pé omi lè lọ́wọ́ ju mùsùlùmí mi lọ omi lè lọ́lá ju mùsùlùmí mi lọ omi lè bí mẹ́rin ju mùsùlùmí mi lọ ọmọ ìlú mi lè nílárí táyé ju ọmọ mùsùlùmí mi lọ ṣùgbọ́n kò wá pé kò mí pé bọ́yá lọ́n da tiẹ̀ àjọ lọ́n fẹ́ràn tí ọba ti da ìsàmù tó wá fi kú lórí kèfèrí kèfèrí wàláì jẹ́ni mú ni àbíkẹ́ ọ̀rẹ́ kò lọ́dọ̀ ọlọ́ọ̀bà ni so that ilé ayé ọwọ́ kankan iná ni tọ́lọ́kọ́ bá wà kankan ni kò sí ẹni tí ò ṣe tọ́lọ́ ọ̀pọ̀ ẹ̀kọ́ ní kankan náà ṣùgbọ́n ọlọ́run ṣe ni pé ilé tó ń kó ti kẹ́kẹ́ fèrè òun ti kẹ́ mùsùlùmí òun kẹ́kẹ́ fèrè kọ́dà ìtì kẹ́kẹ́ fèrè mi lè rí ó lè di ti mùsùlùmí mi lọ ní ti kẹta yé òun nígbà tá a kìyà náà pàtàkì tó bá lè là lẹ́nà yàtàkù àwọn kan so that àwọn kan ẹran kọ́wá tọ́wá tí wọ́n mọ̀ bẹ́ẹ̀ ànímọ̀ sí ìjàmbá fún àná sójú ẹ̀ ibà ti mú nàìjíríà náyé àbá ti mú láyé nàìjíríà yẹ onífà tọ́wọ́ wàá fi di báyìí ẹ̀ àmọ́ ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ rárá a ti rò pé alátìdára ẹ̀rọ ṣe wò wá kí wọ́n máa ṣe zìnà ní kí wọ́n máa ṣe zìnà kí wọ́n máa fáyín tán ṣe zìnà ní ẹ̀bùn àwọn ọmọ tí wọ́n kàwé tí wọ́n fọ́ síláṣí lọ́ndà tí wọ́n oúnjẹ tí wọ́n rí kíní àwọn dókítà tí àwọn dókítà tí dókítà tó gbé oníṣẹ́ àwọn oníṣẹ́ wa bẹ́ẹ̀ tí wọ́n máa ṣẹ́ṣẹ́ pé orí wọn pé tí ò sí ẹni tí wọ́n hẹ́pọ̀ tí ò sí oúnjẹ. subhanallah kò sí kíní ẹ̀kan kò sí kankan oríṣiríṣi dáhùn ní ìṣòro tó ń padà ní pé àti bàbára yóò gbé bó ṣe yẹ lọ àwa ń tún wá ń ṣẹlọ pé ọ̀nà tó bá tù wá lálẹ́ fi gbáyé àwa ń ṣẹlọ àwọn awọ́rì àwọn kan ńláńláńláńlá tó yẹ pé ẹyọ kan bẹ́ẹ̀ tọ́nà ọba ti bá tí ọba ti sàlẹ̀ fún anábì rẹ̀ pé sọ́lọ́ sọ́nà wọn nípa àwọn àjọyẹ rẹ̀ àwọn àjọyẹ rẹ̀ ni àti wọ́n ti kọ́ lọ́n pa wá rẹ̀ pẹ̀lú ẹyọ kan náà àwọn ẹ̀ṣẹ̀ tá à ń ṣe tẹ́ pé ẹ̀kánu wọn ní àwọn jọ míṣẹ́ dọ́nà ti ṣe tọ́nà ti pa wọn rẹ o àwọn ti wá ṣe tẹ́yìn bá ka ìyẹn bá àwọn àtàntọ́nà ti pa àwọn àjọ mílẹ̀ ní alukoran àbí inú sínú ní muhammad sọ́sán ìyẹn bá ka mi ọ̀rọ̀ yóò pé ah nàìjíríà ti ṣe ó tún wá ṣe jù bẹ́ẹ̀ lọ nàìjíríà ti ṣe ó tún wá ṣe kí ni ó tún wá ṣe jù bẹ́ẹ̀ lọ kódà ibi tó dé kódà ìbílísù ah, ṣe ìbílẹ̀ sọ gan fẹ́ máa sọ bẹ́ẹ̀ lọ́jà kìyàmà tọ́nà bá fún lọ́ọ̀rẹ́ pé àwọn ọmọ nàìjíríà o ibi tẹ́tọ́ mi burú dé sórí ibi tó wà burú dé sẹ́ àbí tó ṣe tó ṣe tẹ́ dé òun lòun gbọ́dọ̀ gà yín òun òun sì mí sí ìbẹ̀rù ṣùgbọ́n a ah, òun ò ṣe bẹ́ẹ̀ ẹlòmíì pẹ̀lẹ́ lọ́lọ́ ẹlòmíì pẹ̀lẹ́ ní mọ́ angel ìbílẹ̀ sọ pẹ̀lẹ́ ní angel ẹlòmíì ọ̀pẹ̀lẹ́ ní ọmọ kọ́ máa ṣàbúrú ẹlòmíràn ṣàbúrú sì pèyàn lẹ́la ń sì pèyàn láàfáà ṣe aláwo sí ni ìbílẹ̀ sì jẹ́ ká máa pẹ́ aláburú lòún ṣe àbí kò fi hàn náà àkọ́fí pamọ́ so ó ní òun kàn fẹ́ sọ òun fẹ́ sọ àwọn ẹrú ọlọ́run bàánù ọlọ́run kò sọ àwọn ẹrú àwọn tó bá jẹ́ tòun ò lè sọ wọn nù ọlọ́run kò fi wá sínú àwọn àtẹ́jọ́ tọ́lọ́ ṣùgbọ́n ní àtẹ́jọ́ mùsùlùmí kò sọ àwọn àtẹ́jọ́ mùsùlùmí náà so àwọn láti wà bẹ́ẹ̀ kárò rí láyé ò sí kékeré nítorí báyà kéèyàn ní èèyàn ní tọ́ba náà tó tọ́ èèyàn tọ̀ ṣùgbọ́n kèsì pé nítorí pé èèyàn wà dàgbà sí wòlíì àkàmọ̀ wọ́n pé náà mọ́jà ara burú ní ọmọ ní ìrànlọ́ṣẹ́ ọlọ́run lẹ́nu ìwé ẹ̀rẹ́ bọ́ọ̀sẹ̀ wù yẹn ẹ̀rẹ́ lọ́dọ̀ṣẹ̀ wù yẹn náà ń sẹ́jú kan sí kẹ̀kẹ́ tọ́lọ́ bá pín ìyànsọ́dọ̀ nǹkan kí ni ìrànlọ́ṣẹ́ ṣe kí ni ìrànlọ́ṣẹ́ ṣe kọ́lọ̀ kọ́ṣọ́ wọn bẹ́ẹ̀ kó sànù wa wọ́n jẹ́ pé kálukú ń bẹ̀rù kọ́dà ẹlòmíì ń bẹ̀rù lọ́dọ̀ rẹ̀ ju ẹni tí tí tí tó rò pé ń yé ní ẹ̀ṣẹ̀ lọ torí pé èèyàn mọ́tọ́ náà fi parí fún kálukú wa kẹ́nìkan mọ́ jọ̀rọ̀ lójú èèyàn mọ́tọ́ náà fi parí fún kálukú wa gbogbo àlà ń bẹ̀rù ẹni tí wọn bá ti ń sẹ́wọ́n bá ní ṣe dáadáa àbí èèyàn jẹni dáadáa ṣé èèyàn jẹni dáadáa lọ́dọ̀ lọ́wọ́ ọba gan àkúmọ̀ ṣé ní tí èèyàn ṣe tó bá náà èèyàn tẹ̀lé tà nábì sọ̀lọ̀ sọ̀lọ̀ èèyàn ní pé èèyàn ní ìkíláàsì tó ní ìkíláàsì bẹ̀lẹ́ lọ́wọ́ pẹ̀lú tó ọlọ́run àmàlẹ́ lè máa kọ́tù ìkíláàsì àpẹẹrẹ máa hàn ọ̀pẹẹrẹ lè máa hàn ṣé ìtẹ̀lé tà nábì sọ̀lọ̀ sọ̀lọ̀ tó báwo lọ́sẹ̀ gbọ́dọ̀ tí wọn bá ṣe nǹkan yẹn gbọ́dọ̀ lójú sí ọlọ́run tí ọ̀rá gbà èèyàn mọ́ èèyàn mọ́ ìbá nábì ọlọ́run ọba nábì Ibrahim alayhi sọlọ́ sọlọ́ abul àti ọmọ wọn ànábì Ismail alayhi salam wọn gbà tí wọn ṣe ń tọ́lọ̀ ní kí wọ́n ṣe tán wọ́n tún bẹ́ẹ̀ lọ́wọ́ tọ́lọ́ dákùn gbà àwọn ànábì ọlọ́run bá nù báwo la yẹn ọ̀sẹ̀ àjọ rẹ̀ lójú tí ọ̀ ní bẹ́ẹ̀ lọ́wọ́ pé ọlọ́run tọ́lọ́ bá fún ṣe dára gbà ó oríjì mi ò àwọn tá a kọ́ ẹ̀rọ ẹlẹ́ṣẹ̀ ni wa so that àjọ ti dọ́ra lójú rárá àmọ́ tọ́lọ́ ti parí fún wa níta ń ṣe gan náà dáadáa ń ṣe báyìí ń ṣe lọ́wọ́ báyìí ń tẹ̀lé lọ́wọ́ báyìí ń ṣe lọ́wọ́ báyìí ń ṣe lọ́wọ́ tó kàgbà fẹ́ sùn kọ́ máa wọ pé dáadáa ọlọ́run kan ṣe lónìí látara gbé ìjọsìn ọlọ́run bá ṣé mo jọ́sìn ọlọ́run bá ṣe kí n jọ́sìn ọlọ́run bá ṣé mo dákùkọ ọlọ́run bá lọ́wọ́ ṣe kí n dákùkọ ọlọ́run bá lọ́wọ́ tí wọ́n bá ṣe dáadáa oríṣiríṣi wọn ọlọ́run tó ní kí n lè ṣe ṣé mo á ṣe ṣé mo ṣe torí ọlọ́run bá ní àbí torí kí àyìn orí mi ni àbí torí kí wọ́n lè yìn mí ni ṣé ọba tà nẹ́bí mo sọ̀rọ̀ sọ̀rọ̀ tọ́ ọba kọ́ báwọn ṣe àgbà sọ́gbà kí wọ́n kọ́ wọ pé kí ni bí ọ̀gá tí wọ́n gbé sùn ọlọ́run ọmọ yẹn tẹ́lẹ̀ ẹlòmíín tẹ́lẹ̀ mi ti bólójúmọ́ kótó kótó kótó kótó dalẹ̀ ọlọ́run ọmọ yẹn tẹ́lẹ̀ mi ti ṣe fẹ́ ọlọ́run ṣe òtọ́ kótó dalẹ̀ ọlọ́run ọmọ jàmbátẹ́lẹ̀ mi ti ṣe ọlọ́run ọmọ ọdún oríṣiríṣi fẹ́ mara wọn ọlọ́run ọba tí ó ń kán tí wọ́n ń pẹ̀rù tí ọlọ́run ti fàtì kọ̀ tí òní wá kírun tí wọ́n pé wọ́n kí jọmọ̀ tọkọ́tọ́ kí tẹ̀ ọlọ́run ọmọ jàmbátẹ́lẹ̀ mi tó kí oríṣiríṣi ọgbọ́n tá à ń ṣe gbogbo wa ni o ọlọ́run kó mọ́ wa ni o ọlọ́run kó tó gbọ́ wa ṣe ni o nínú ayé ọgbọ́n ti tàn kùn ara àdéhùn yìí sùhánù rẹ̀ tí imam Bukhari dọ̀rọ̀ yìí àwọn pé pàtàkì àlìjánà wọn wá ṣiṣẹ́ tọ́jẹ́ ilé tọ́jẹ́ bàbàrà dáàrú mustaqim dáàrú rahma dáàrú fadl subhana allah tọ́jẹ́ dáàrú na'im al-muqim tọ́jẹ́ àlìjánà káwá ṣiṣẹ́ fún láti láyé ilé ayé náà láti wá lè ṣiṣẹ́ fún ilé ayé náà láti lè ṣiṣẹ́ fún torí ibi tẹ ilé iṣẹ́ ni tí a bá ti kú kàlá kò ṣiṣẹ́ mọ́ àwọn tó ti wá pàdé tẹ́wọ́n ti ṣe wọn ní wọn ti kú sàgbà wa àwọn ti ṣíwọ́ ṣẹ́ ọlọ́tìmọ̀kùnfóònù àrìn àmàlì ọlọ́tì ṣíwọ́ wọn bí ṣẹ́ àwọn olè padà mọ́ ó ń kálukú wọn mọ̀ rò pé tí ọlọ́run bá fún ọ ní fúrúsọ̀rọ̀ ọ bá fún ọ ní chance pé kí wọ́n padà wà láì kọ́ wá tún ní ayé kọ́ wá tún kì í ṣe ìṣẹ́lẹ̀ ń bá rí pé ìgbẹ̀yìn ọ̀dà torí tó ń kálukú àti wasàrè wọ́n kálukú tìmọ̀ tí ẹ̀bẹ̀ tọrọ wọn jà sí ọ̀rọ̀ yóò rí tó aláìrú báyọ̀ ẹ̀rú ń báyọ̀ dá ẹ̀rú ń báyọ̀ dá so torí pé wọ́n ibi tí wọ́n lọ ní wọ́n ti wá sí dọ́ọ̀ fún àwọn mọ̀lẹ́kà wọn náà kọ́ sàmù náà kó tó wọn ṣe ọjà pàṣẹ láyé ọjà pàṣẹ lókèyà nìsàlẹ̀ ọjà pàṣẹ nìsàlẹ̀. so ẹ wá wò ó tó bá ti wá rí bẹ́ẹ̀ kí dàní ṣiṣẹ́ fún sàmù sí gà níbi kí wọ́n gbìyànjú kó gbìyànjú kọjá rẹ̀ lógun kọjá ṣẹ̀tàn lógun kọ́ ọmọ bẹ́ẹ̀ lọ́hùn kó fi kó fi sinú àwọn bàbá wọn sì fẹ́ kó sì mọ̀ bẹ́ẹ̀ lọ́hùn náà tí ó fi pàdé dé. wọ́n bá ti kiri náà nù àmọ́ bí sọ pé gbà tí ẹnìkan kú fẹ́ ni àti ẹni ah, ó ti sinmi ànábì ní àwọn ah, ẹ má jẹ́ pé àwọn sinmi tó bá kú o ẹni tó bá sinmi ní ẹni tó bẹ̀rẹ̀ ọlọ́run ọba tó kú lórí ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba kìí ṣe ẹni tí ó kú lórí nǹkan tí ò da ẹ má jẹ́ pé ẹlẹ́dàá ti lọ́lẹ̀ sinmi àbí àwọn kan máa ń sọdọ́ àwọn ẹlẹ́sìn kan máa ń sọdọ́ pé ẹ bá lọ sinmi ẹ bá lọ sinmi ó jẹ́ ẹsẹ̀ ẹ̀yà ni bàbá tó sinmi ìyá tó lórí ẹ̀sìn míì tí ó ṣẹ̀ṣẹ̀ sáà ó níbẹ̀ kò sí èyàn lọ́dọ̀ èyàn gbọ́dọ̀ dáàtẹ̀ ọlọ́run ti sọ ni tí àwọn bá kú lórí ẹ̀ o ẹni tí ò kú lórí kẹfẹ́ yìí tí ò kú lẹ́ princess mi kò tí ì kú wàlẹ́ èyàn máa èyàn máa tán máa fi parí fún ọ lè gbà sáà kó tó kú ó lọ lè gbà sáà kó sì sáà ju ara tí wọ́n jẹ́ mùsùlùmí lọ táwọn ọ̀dọ́ ajẹ́ mùsùlùmí lọ ó tẹ̀lé ànábì jù wá lọ ṣùgbọ́n tí àti kẹfẹ nígbà tó sọ yéṣu náà pé kí wọn ní ní alágbádá wọn ọtí fáyọn ọkà nígbà tó bá kú lórí kúbù ni mùsùlùmí tó bá pé ọba kú kọlà púpọ̀ lórí kú lọ́lẹ́sẹ̀ èèyàn lè dájọ́ pé iná ní ọwọ́ kọlà bí wọn máa pẹ ọmú tí ọmú tí wọn kú bẹ́ẹ̀ ó sì rí gòlẹ́ ní orí ó sì kú bẹ́ẹ̀ ọlọ́nkọ́ sọ wọn bẹ́ẹ̀ sọ́tọ̀ ó sọ wọn bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ tán bú èèyàn lè sọ pé iná ní ọwọ́ mùsùlùmí èèyàn lè kẹ́wọ́n máa ṣẹ́ o ẹ̀dákùnrin ẹ̀mọ́tọ́ kájọ́ ara yẹn lè kẹ́wọ́n máa mú tí o nǹkan tí mo mí pé tí èèyàn máa ti bá wà lọ́wọ́ àbálọ́ àwọn oríjì àbí ẹni kágbára lẹ́ẹ̀kì ní ọ̀dúnmọ́ mẹ́rin pé ìyàtọ̀ bẹ láàrin mùsùlùmí ẹlẹ́ṣẹ̀ tó kú lórí ẹ̀ṣẹ̀ àti kèfèrí ó ti ẹ̀ so inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha wa man yushrik billahi faqad dalla dalalan mubina àmọ́ ibi yáyà ni wa man yushrik billahi faqad iftara ala Allahi ithman azima faqad iftara ala Allahi Uh-huh. فقد قرأ على الله إثم عظيما so ọlọ́n kọ́ṣọ́ wa ń bẹ kọ́ṣọ́ àmì wa àwọn kan yẹn iná ní kí azakiri kama pé ilé ayé ọwọ́ ti kankan ara o ẹ̀dàkùn alikiyama alikiyama bá ṣe jẹ́ sáré jẹ́nà nọ́nà ní àwọn bàbá ìfẹ́ ojú láyé jìyà tó yẹ pé ọ̀nà oníjáde anáyé o oníjáde àkàkọ́ náà yóò jáde agbádùn láyé àkàkọ́ alikiyama tí àwọn bá wà lè jẹ́nà anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ àdéhùn mímú sọ̀rọ̀ bàbá ìgbádùn ẹni tó kéré jù ní ìgbádùn àlùjánnà èyí tó yàn bá tọ̀ wò èyí wọ́n gbàgbé kéèyàn ṣe gbogbo ayé dè rẹ̀ ọlọ́run ẹ̀ wá tí wọ́n sọ dá bẹ́ẹ̀ ẹnìkan ò lè wà tẹ́ pé gbogbo ọjọ́ tó wà láyé wọ́n àti jìyà ẹni tó bá tẹ̀ wá rí bẹ́ẹ̀ tẹ̀ díẹ̀ náà gbádùn àlùjánnà ànábìsọ kó sọ lọ sàn tí yàn bá tọ̀ wò lálùjánnà èèyàn gbàgbé kéèyàn ṣe gbogbo ayé èèyàn bí kéèyàn rí jìyà rí ànábìsọ kó sọ tí yàn bá tọ́ díẹ̀ wò ní ìlànà díẹ̀ tó kéré jù nù tí yàn bá tọ̀ gbogbo ayé gbádùn tí yóò jìyà rí lágbà tó tó wà lórí tó fi káyọ̀ lọ́gbọ́n rẹ̀ láyé àbí jù bẹ́ẹ̀ lọ tó fi gbádùn anábì mẹ́jọ kó gbádùn yìí díẹ̀ náà yà nánu báwa ni tó jù bẹ́ẹ̀ lọ kọ́lọ́ mọ́ sọ alọ́mọ náà kọjọ́ sọ alọ́mọ àjọmọ kọ́lọ́ mọ́ káwọn nípa tàwọn jẹun àtàwà àtàwọn òbí wa àwọn ìyàwó wa àwọn ọmọ wa àti ọgbà wọn afá wa àti ọgbà tọ́lá sí lónìí ọlọ́pàá ọlọ́ni dada fún wa àti ọgbà tí ọlọ́ni ọgbà tó fún wa àti ọgbà tọ́lá sí ní ọlọ́gbẹ̀fẹ́ fún wa àtàtà àná nífẹ̀ẹ́ ọjọ́ tó ní àbádada sí wa àtàtà àná ní sí ọlọ́run sí ọlọ́run àjọmọ náà ṣàánú wa ọ̀pọ̀ ìjì wa ó dé gbé ìwọ́dà سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك من المتدين من الله خيرا